Yeah. mọ̀ fi fún ọ lọ́jọ́ gbogbo nígbà gbogbo adúpẹ́ fún ìdásí adúpẹ́ fún ìpamọ́ adúpẹ́ fún ààbò adúpẹ́ fún ìṣọ́ adúpẹ́ fún àánú tó fi ń gbà wá hmm. lọ́jọ́ gbogbo nígbà gbogbo gbogbo wákàtí àti ìṣẹ́jú adúpẹ́ kí la ní mọ̀ dúpẹ́ fún ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fàmù o láti ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ ọdún 2021 títí di ọjọ́ ìkẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 arúpẹ́ arúpẹ́ pé òkun ọba òkè mọ́mọ̀ jẹ́ kí aṣọ àánú rẹ̀ ó fàyà wa lára o mọ́ jẹ́ kí ojú àánú rẹ̀ ó ká lára wa tilétilé tẹbi tara tọ̀rẹ́tọ̀rẹ́ wa àwọn tá a bẹ̀rẹ̀ ọdún iláyọ̀ jẹ́ ọ̀rùre ká sọ re yá gúnlẹ̀ ayọ̀ ìwọ̀nba tó ṣẹ́kù yìí hmm. Hmm, nínú àlàáfíà àlàáfíà lò ọba òkè yóò jẹ́ àṣẹ nínú àníṣẹ́kù àjẹyó àti àjẹṣẹ́kù kù ọ̀pọ̀ láàfin sọdún yìí láàfin lópin àní jẹ́ nínú ọ̀wọ́n àní lò nínú ọ̀wọ́n akú ojúmọ́ akú ojúmọ́ mọ́ akú ojúmọ́ mọ́ akú àtàná akú ọyẹ́rùnbọ̀ dálàyè àwa yíta jítòní là á jítọ̀lá láṣẹ elédùà léè tọ́jà pé àṣekù ọdún kérésìmesì iná ni à ń ṣe lọ́wọ́lọ́wọ́ òní lọ́jọ́ òpin ni fún ìfúnnilẹ́bùn mm. lọ́lọ́kan ọ̀jọ̀kan boxing day boxing day kì í sọjọ́ kanra ẹni lẹ́sẹ̀ẹ́ bí ò ṣe wípé ká fúnra wa lẹ́bùn ká fúnra wa lẹ́bùn ni kí ìwọ fún mi kájọ ṣàṣèfẹ́ láàrin ara wa tó àkú ọdún àná ò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún kérésìmesì ọba òkè òní jẹ́ kí ìbànújẹ́ parí ẹ̀ fún wa ní ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àti ọ̀gá lẹ́lẹ́kajẹ̀ka àti látọ̀dọ̀ ẹni tí ọba òkè gbé ọ̀pá àṣẹ ìkànnì ilé lọ́wọ́ la ti ń kí kú ọdún ẹ kú ìyèdún ọdún àyàbò fún gbogbo wa ìròyìn ajá balẹ̀ bí ti wá lójoojúmọ́ tòní òtún tẹ̀tì lẹ́yìn tó pé ìwé ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọba wa wá sóde àwọn méjì sọdún kérésì lọ́wọ́ hmm, yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mọ́mí jí o mọ̀mí jp mogun wà sẹ́gbẹ̀ẹ́ alihaji worldwide. àwọn ìròyìn tí wọn ò tí ì dé wọn ń ṣọdún lọ́wọ́ lójú fẹ́ lọ wọn já díẹ̀ mo nígbàgbọ́ pé bàbá fi mọ̀ tẹ̀wájú ọ̀nà olórí ọ̀fẹ́ láti bá wa wọ́n pé ọpẹ́ olóore àdáàdá tán ọpẹ́ olóore àdúrérè àrè èèyàn tó bá kọ̀ tí ò bá mọ núrò ó nìkan ni ò ní mọpẹ́ dú mm. torí náà nǹkan àmọ́pẹ́ wá láàárọ̀ yìí o bágbé ó làwọn yóò làwọn aróbálùkù ó làwọn yóò làwọn osùn bílékèlèkè ó làwọn yóò làwọn ẹ̀fun nẹ̀nẹ̀ ní ti orí àtọrùn àwa láwọn ọpẹ́ o torí pọ́rọ̀ wa tọpẹ́ ó tún ṣe dèdè ọpẹ́ òní lọ́jọ́ Sunday tó gbẹ̀yìn ọdún 2021 ògbólógbò ọdún ó ń palẹ̀ ẹrú rẹ̀ mọ́ a sì jọ lòógbó kùtàkùtà ní àjọkí ọdún tuntun ọdún 2022 káàbọ̀ ni. Amen ọlọ́run ọba mi òkè kò ní í ṣe Sunday tòní ní ẹyọ kan ṣoṣo tó kù fún gbogbo wa lókè pẹ̀ Waheed Akintayo lorúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ajá balẹ̀ ìròyìn àràrà dádúró Sunday Punch níbẹ̀ lákàtà tèmi kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ àwọn àgbérùgbésọ̀ tí wọ́n gbé kárí àkòrí tí wọ́n pàtẹ́ ẹ̀já bẹ̀rẹ̀ sí ní dàá sórí afẹ́fẹ́ lọ́kọ̀ kejì. ọ̀dà kò burú nù wẹ́ròyìn méjèèjì tó bá wa wá sóde láti jẹ́ àwọn iṣẹ́ ọ̀hún láì ní àfikún láì ní àyọkúrò ẹjẹ́ ń jẹ́ iṣẹ́ ti igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ẹnì ọjà pé lánàá òde yìí ọlọ́rẹ̀ kàn sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn tí Muhammadu Buhari láti lọ́ọ́ rèé kí baba pé a ọdún kérésìmesì ọlọ ọkọ̀dá lọ ọkọ̀ wọ́rìn pẹ̀lú àwọn èèyàn ṣàǹkóṣàǹkó ọbẹ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti The Nation. wọ́n ní bí ọdún twenty twenty two bó ṣe ń kanlẹ̀ kó gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní àpapọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú eléyìí tí wọ́n lé ní ọgọ́rùn-ún níye àwọn náà ni wọ́n mọ̀ tí ń kóra àwọn jọ pé àwọn náà lọ rèé fowókọ́lẹ̀ o níwájú àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a mọ̀ sí INEC kí wọ́n lè kópa níbi ètò ìdìbò gbogbogbò tí ó wáyé tó bá di ọdún 2023 ṣẹ̀wárí belenja lábẹ́ àkọlé ìròyìn yẹn ló ń pé ọ̀pọ̀ ẹgbẹ́ òṣèlú bí wọ́n bá tó darapọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń bẹ ńlẹ̀ wọ́n ní yóò mú kí àlékún kó dé bá owó eléyìí tí wọ́n fi ṣe kò kárí ètò ìdìbò tọdún 2023 ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ kọmíṣánná fún àjọ INEC lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó pé ní ti òun ìmọ̀ràn òun fún àjọ INEC ní pé ẹgbẹ́ òṣèlú péréte ní ọjọ́ ogorí ìwé ìdìbò gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ ìròyìn ẹ̀ sójúde ìwé ìròyìn Sunday Punch ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójú ìwé kẹta bá a bá ti ń tẹ̀wájú ajá balẹ̀ ìròyìn yóò já sí yín létí. ajá balẹ̀ ìròyìn náà ló ń já sí yín létí láti ìta gbangba ìwé ìròyìn ti The Nation ní ìròyìn tá a wí yìí tó ní í ṣe pẹ̀lú ti àrùn àjàkáòkò ti covid nineteen. ni ló ti wá balẹ̀ bàgẹ́ sí ojú ìwé kẹrin àmúgbálẹ́gbẹ́ pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò gbogbo tí ń jáde sórí afẹ́fẹ́ àti ètò ìpolongo rẹ̀ láàfin rẹ̀ ti ń bẹ lólùlù rẹ̀ nílùú Àbújá eléyìí tó kọ rẹ̀ jẹ́ Malam Garuba Shehu wọ́n mọ̀ pé kíní ọ̀hún mọ̀ dàbí pọ́ yẹ́yin sí baba lára ńgbà wọ́n ṣàyẹ̀wò fún wọn ní ó test positive bí àṣà àwọn alákọ̀wé wọ́n wá ní báyìí o bàbá ti wà ní ibùdó ìyàsọ́tọ̀ tí wọ́n ti ní wọ́n mọ̀ ṣètọ́jú ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Lai Mohammed ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ìròyìn àti àṣà nílẹ̀ yìí ló pé kò sí nǹkan kan lọ́dọ̀ tóun o kò sí nkírun ń ń èsì run kírun nípa ti àrùn covid-19 lọ́dọ̀ tòun gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ìròyìn tí mò ń kà yẹn tọrọ pọn mọ́ dáadáa nínú ìròyìn kan náà bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kódà báyìí o wọ́n ti pé ìjọba ti pàṣẹ pé gbogbo àwọn ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ àti gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kí wọ́n mọ̀ lọ rèé ṣe àyẹ̀wò fún wọn pé ṣé test positive ni àbọ̀ negative bóun sì gbàdúrà yóò mọ̀ negative ni àmì o ààrẹ ló wí ngẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ gangan wá ni ààrẹ ti wá wípé ẹ̀ wá gbọ́ bí igi gogoro mọ́ gùn mi lójú àtòkèrè láti mọ́ kìlọ̀ fún un wọ́n ló pé báyìí báyìí o kì yóò sí àpèjẹ alẹ́ ìtúyàgbà máa farakínra máa máa wá ṣe ìdásúkẹ́súkẹ́ máa ṣe gbogbo à ń ṣe ayẹyẹ kélekèlekèlekèle tàbí máa wá súgàn káàkiri pati alẹ́ pati wàwàwà kankan tí ó fi di ọdún tí ń bọ̀ wípé àṣẹ ni látòkè o pé kódà gan ìdá àádọ́ta àwọn olùjọ́sìn ló ń gbọ́dọ̀ mọ gbọ́ pé wọ́n ṣe ìsìn ọdún tuntun mọ́júmọ́ ìyẹn crossover night láwọn ilé ìjọsìn ti ń bẹ ní wa Nàìjíríà ọmọ ẹ lójú ìwé kẹrin ìwé the nation. lórí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti ọdún àti iṣẹ́ ẹ̀kú ọdún eléyìí tí wọ́n fi ó de látẹnu àwọn ìkànnì kan lórílẹ̀‐èdè wa nàìjíríà ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ wọ́n ní Sanwó-Olú Abíọ́dún Tambuwato ti Emmanuel wọ́n mọ̀ ránṣẹ́ ẹ̀kú ọdún sọ́mọ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì pàrọwọ́ ẹgbà láfíà láàyè bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ní kọ́mọ orílẹ̀‐èdè nàìjíríà ká ní ìrètí o bá a ṣe ń ṣe yàtàyòtú ọdún kérésì ojú ìwé keje ó wọ́n fi ròyìn á nínú ìwé ìròyìn Sunday Punch bákan náà lójú ìwé kẹfà wọ́n ní lánàá ti ṣe àyájọ́ ọdún kérésì kọ́ba òkè kó ṣàánú ẹni o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Anambra wọ́n ló mú ẹ̀mí èèyàn mẹ́rìnlá lọ tó sì jẹ́ pé àwọn èèyàn tí wọ́n lọ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n fara ṣèṣe kọjá àfẹnuròyìn ẹ̀wájá gbabẹ̀ ká lọ sójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fótò ní bákan náà níbi tí àjọ kan láti ilẹ̀ gẹ̀ẹ́sì tí wọ́n gbé fọ̀rọ̀ léde wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà látòrílẹ̀‐èdè nàìjíríà eléyìí tí wọ́n jẹ́ ẹgbẹ̀rin ó lé márùn-ún eight hundred and five wọ́n ní náà ni wọ́n mọ̀ ti gba ìwé àṣẹ láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí dókítà nílẹ̀ gẹ̀ẹ́sì láàrin gbèdéke oṣù mẹ́fà péré o àpapọ̀ wọn níye ó ti á wá fò fẹ̀rẹ̀ wọ́n pé wọ́n ti lé ní ẹgbẹ̀rún mẹ́sàn-án bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. ojúṣe ọlọ́run àgbáyé nìkan wòye ti ìjọ àgùdà nílẹ̀ wa nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Sokoto ó pé apá àríwá alẹ́ wa nàìjíríà ti di ibùdó ogun òun ọ̀tẹ̀ tá a bá wí tẹnu èébá fàyàtà lẹni tó wí kúkà ni o ìyẹn bàbá ti ṣe Matthew kúkà òjíṣẹ́ ọlọ́run òjò àgùdà kan ní ìpínlẹ̀ Sokoto ni ojúwe kẹrin ìwé ìròyìn ti The Nation ìnìmọ̀ka ìròyìn ọmọ nípínlẹ̀ Ògùn àwọn ẹgbẹ́ ọlọ́kadà wọ́n mọ̀ kẹ́gbàjarè sétígbọ́ ìjọba abẹ ìyún ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n pé ẹgbani ẹra ní kalẹ̀ o wọ́n pé ọ̀rọ̀ àwọn aláǹjáwé títì yìí ọmọ òwò ẹ o ọmọ ẹni ojú ìwé keje ìwé ìròyìn ti The Nation tó jáde fún tòní. kó tó di pé akọjá lọ sójú ọjà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n pé ó lè ṣeé ṣe kí wọ́n gbé ẹsẹ̀ lé owó oṣù àwọn òṣìṣẹ́ kan tí wọ́n jẹ́ ti ìjọba ilẹ̀ nàìjíríà àmọ́ ilẹ̀ òkèrè ni wọ́n ti ń ṣiṣẹ́ fáwọn iléeṣẹ́ aṣojú eléyìí tó jẹ́ ti nàìjíríà ti ń bẹ nílẹ̀ òkèrè wọ́n pé àwọn tọrọ kan náà ni wọ́n ń lọ bíi ẹgbẹ̀rún kan àti àádọ́sàn ó lé mẹ́ta ìyún one thousand one hundred and seventy three lórí ìkíni bíròyìn ajá balẹ̀ bó bá ti ń tẹ̀wájú ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ ṣé wàá rí nílànà bá tètè ká fi ẹsẹ̀ kan ká yí àbàrà sí ìpínlẹ̀ Cross River wọ́n jábọ̀ ròyìn wọ́n ní gómìnà ní ìpínlẹ̀ Cross River Ben Ayade wọ́n ní ìṣèdè olóṣù mẹ́rìnlá eléyìí tí ti ń fẹsẹ̀ rinlẹ̀ láwọn apá abìkan ní ìpínlẹ̀ náà wọ́n ní gómìnà ọ̀hún ó ti gbé ẹsẹ̀ kúrò ó pé kí ìṣèdè ọ̀hún kọ́wọ́ sinra bí ọbẹ̀ páànù bákan náà lójú ìwé kẹta ó lé ní ọgbọ̀n nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n lọ bíi mílíọ̀nù mọ́kànléní ọgọ́rùn-ún ìyẹn one hundred and one million wọ́n ní náà ló ṣeé ṣe kí wọ́n jákò lórí ojú òpó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn pẹ̀lú bó ṣe jẹ́ pé gbèdéke ọjọ́ ń súnmọ́lé o ọjọ́ eléyìí tí wọ́n là kalẹ̀ pé kó ní kálukú kó so nọ́mbà ìdánimọ̀ rẹ̀ papọ̀ pẹ̀lú ti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tá a mọ̀ sí sim card ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kẹtàléní ọgbọ̀n nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. bí òṣèjì àfihàn rojú ọjà kálọ̀rì polówó ń ta gbé kárí nítorí pé DJ Bright ọ̀sán rẹ́rìn sí wa. omi ń bẹ lámù ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ gbogbo ènìyàn ó yá lórí òkè ìyanu. òkè tó mú ti ṣe. tó dojúkọ Augustine University lára ìpẹ́ Lagos State. victory at last nípìn rẹ̀ ọdún yìí tó parí tó bá lè wá o. bẹ́ẹ̀ni o ó yẹ gbogbo oníkojú pé máa bọ̀ wá gbàgbára lórí òkè ìyanu. tó dojúkọ Augustine University lára ìpẹ́ Lagos State àkórí ìpàdé òpin ọdún tó máa bẹ̀rẹ̀ ní sunday december twenty six títí wọ friday december thirty one ọdún yìí àkọ́kọ́ ìpàdé ọmọ wáyé láago mẹ́wàá rọ̀ ìkejì ní sọ́ọ̀rù tí a máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ fọjọ́ mẹ́fẹ́ fagbá kó. káwa fàdúrà ìbẹ̀rẹ̀ ọdún tuntun twenty twenty two kásẹ̀ rẹ̀ lẹ̀. bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday january two títí wọ sátidé january eight ọdún tuntun. olùgbàlejò agbaniránṣẹ́ ọlọ́run aláyé. bishop and prophetess lucas. àwọn lókolóko ẹ̀kọ́ àti irújú ọlọ́run ló máa wà ń bẹ́ẹ̀. fẹ́ẹ́ máa wọn olórí ẹ̀mí bí adégbòdù tún ìsáré mélòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ pè zero seven zero eight zero eight six zero seven eight four. jésù lọ́lúwa makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fọ aṣọ lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ojú okòrin ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́ kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́n cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi maka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight o sì lè kàn sí topsources.ng. bg twenty twenty one. ìdìbò ẹyin tó ti mọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nínú ìṣòro ọjọ́ méje tó parí ìrìn àjò ọdún kọ̀ọ̀kan. ti jẹ́ fún pásítọ̀ joseph akíákí adé ní ca. Muslims Assembly ti twenty twenty one. ẹ̀bùn tẹ yíyanjú fíà àdè. gbogbo èèyàn ò yẹ Jésù fẹ́ fòpin sí ìlàkàkà. làálàá láyé gbogbo èèyàn tó bá farahàn láàrin ọjọ́ méje yìí. bẹ̀rẹ̀ látọjọ́ sí Saturday twenty five sí Friday thirty first December. Aago mọ́kànlá alẹ́ nínú àdúrà yóò ti máa jọ. Lábẹ́ ìgbé olórí rẹ̀ bẹ Edward K. Alabi. Prophet Timothy Oyekunle. Prophet John Olúwapẹ̀mí. Prophet Michael Fakilẹ̀. Àwọn olórí ẹ̀mí Bukola Ganesha Wọlé Jésù. Ayọ̀dé Oyewọlé Ìṣòro Ayémi Dìtọ̀. Tọ́yọ̀ Ládẹjọ́. Bukki Praiser. Ojú òbí Tóyìnbó. Pastor Joseph Akíákíá Délé Olùgbàlejò. Àti Ìwọ́rọ̀. Bọ́sísì ọ̀nà olódó. Leland Iyana Church. Wákàjáyé Road ní kẹ́ máa bọ̀. CAC Eagles Assembly déyẹ o. ọ̀pẹ máa dé bá làkàkà. ìrọ̀rùn ni wàá fi rìnrìn àjò twenty twenty two gbà bẹ́ẹ̀. memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun kájọ pàdé níwájú ọlọ́run jọ́sẹ̀ ẹ̀yọ̀ babalọ́lá nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six december yìí ló máa bẹ̀rẹ̀ títí di saturday ọjọ́ kìíní oṣù kìíní january four twenty twenty two yóò mọ wáyé lówùrọ̀ àti ìṣòro bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọla yóò di ṣíṣí lẹ̀ àwọn olórin ẹ̀mí bíi evangelist bisi aláwìyé àlùkò arambadatoyin tolú adélẹ́gàn olúwa lóni bisi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò mọ forin jíṣẹ́ mi àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbó ìjọ csc lágbàáyé gbàgbà àdúrà gba ìbùkún agbára ìrékọjá wọdún tuntun o ọ̀rọ̀ rẹ ó sì dayọ̀ pastor so ọládélé president csc worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent CAC worldwide. wàá ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release dr yinka ayefẹlẹ mu ẹ dr yìí galaga ju àlùjọ inú ẹ apata pété manifestation làkọlé ẹ ó tún gbọ́nà ara yọ ayefẹlẹ ó tún yà láwùdà. Òun òdi ni ènìyàn jáde nínú àgọ́, àwa máa ń bí àṣírí ẹlẹ́dùn máa rí. Àkàkà tún ni manifestation ẹ̀ tún gbà bóyá mujomujo mujomujo ká fi sàn díẹ̀ orí bàbá. manifestation akokolukọ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ̀ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now mo fẹ́ ṣàdúrà kan àmì kẹ́sà máa ṣàmì sẹ́ àmì kẹ́sà máa ṣàmì lọ àmì wàhálì bá ti ṣe àmì wàhálì bá ti ṣe ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù SMO mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kò má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. man, man, Ipman, man. progress. ipman ẹgbẹ́ alágbàtà epo ẹkùn ọ̀yọ́ àtọ̀ṣun lábẹ́ alága alhaji bukola mutiu bumad ló kí gbogbo ọmọ ẹgbẹ́ alágbàtà epo ẹkùn ọ̀yọ́ àtọ̀ṣun fún ọdún kérésìmesì àti ọdún tuntun pé ọdọọdún là rórógbó ọdọọdún là ráwùsá bọ́dúnbádún pèrègùn amáwọ̀ tuntun bọ̀ wálé ayé ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ọdún twenty twenty two yìí yóò túnbọ̀ sàn wájú ọdún twenty twenty one lọ o bẹ́ẹ̀ níṣẹ́ wọ ò àyíká ti omicron èyí tó tún gbòde kan o àní fàìsàn ṣọdún tuntun o olùkéde abdulmojid ajibola adesope alukoro ẹgbẹ́ lóko alága alhaji bukola mutiu bumad ipman progress. ọdún yìí a sàn wá ẹni àṣelóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irú ẹni bẹ́ẹ̀ bẹ́gidínà ẹgbẹ̀je ni àwa kì í ṣe abáramóore jẹ nílé iṣẹ́ adé adéwùmí Nigeria Enterprises ojúlówó alágbàtà fúlà fat cement Dangote cement àti bua cement àdúpẹ́lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹ̀yìntẹ̀ ti bá a dòpọ̀ nínú ọdún twenty twenty one àti ọ̀pọ̀ ọdún tá a ti lò sẹ́yìn pé ẹ ṣé o à ń kí yín kú ọdún kérésìmesì àtọdún tuntun twenty twenty two ilé tẹ́ ti fi sìmẹ́ǹtì tẹ́ rà lọ́dọ̀ wa kọ́ kò ní wó èyí tẹ́ ń ṣe lọ́wọ́ yóò parí nírọ̀rùn bẹ́ẹ̀ bá ti wá nílò sìmẹ́ǹtì ẹ kàn sí àwọn ẹ̀ka wa adé adéwùmí nigeria enterprises kìlómítà thirty eight ọ̀yọ́ ìbàdàn new express road oníkoro mọ́níyà ìbàdàn alugẹ́gẹ́ area arúlógún road igbó olóyin ìbàdàn tàbí ẹ̀ka wa tó wà ní fonda bus stop mọ́níyà road ìbàdàn bákan náà lẹ́ lè kàn sí primary school ìṣẹ́yìn road ajibade ìbàdàn àti ẹ̀ka wa tó wà nítòsí community secondary school ìṣẹ́yìn road àgbẹ̀dọ̀ ìbàdàn adé adéwùmí nàìjíríà enterprises ló sọ pé ọdún tuntun tó ń bọ̀ yóò tura ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o. a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbáyédà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakinlala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ra ilẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa àyànrì kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ oríire bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. ọlọ́run olúborí òkú iṣẹ́. gbogbo ènìyàn ẹ tú yáyá máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún kí gbogbo ènìyàn ó yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún kátó fi ọdún tuntun lé olúwa lọ́wọ́ ní rock of salvation apostolic church orí òkè àfilà àmúlòkọ ìbàdàn apostle israel àti màmá wòlíì prophetess mary olúborí ti dé. ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti monday december twenty seven títí wọ friday december thirty one thousand cross over wọnú ọdún tuntun. bàbá ṣe gbàdúrà la máa gba ẹ̀bùn ọdún odidi adìyẹ kọ̀ọ̀kan àtọwọ́ta mi ṣe lọ́bẹ̀ àtà torí pé ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ múnú ilé wa t tẹ̀mí rẹ̀ dùn yùgbàyùgbà. Táyé kẹ́hìndé Adégbòdù ni ó kọrin fún alálẹ̀ crossover. Ẹ pè zero eight zero three four zero three seven two nine seven àbí zero eight zero two three three eight one four one seven. Jésù rẹ̀ ti rẹ̀ o. Jájọ́ pàdé lórí òkè àfilà biotonic àtẹ̀jẹ́ ṣe o. ó fara lókun ìlera àgbẹ̀bára àìsàn ò ráyè wọlé tó bá lo biotonic. bẹ́ẹ̀ni èròjà tó kù lágbàdá wà nínú rẹ̀ tó ń ṣara lóore. Yóò tán ni kẹ̀kẹ́ ló gbé jáde. Yóò tán ni bẹ̀rẹ̀. Eh, real tonic hundred percent natural yemkem international ló ṣe. organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà. ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ. àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀. ẹ pè yemkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ògùn ní ẹgbà bẹ́ẹ̀. ṣí kò sẹ́ni ó lè tì tó bá tì kò sẹ́ni ó lè ṣí master key ní jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ lukọ̀ ìpàdé àdúrà tó kẹ́yìn ọdún twenty twenty one wòlíì fúnra tiwa yìí prọfẹ̀tọ̀ lábọ̀dé ọdún ayọ̀ bàbá lọ òǹlàdáni wáyé pàṣẹ fún pé kí bàbá kó gbogbo ènìyàn jọ kájọ gbàdúrà ká gba master key oríire fọ́dún tuntun ìṣòro nípàdé àdúrà yìí bẹ̀rẹ̀ látọjọ́ sátidé december twenty five ìyẹn alẹ́ ọjọ́ kérésì a ó jọ gbàwọ̀ december thirty first ni aago mẹ́jọ àṣálẹ́ ní ìṣòro ó máa bẹ̀rẹ̀ máa bọ̀ sínú ìjọ love of christ global bible church tó wà ní old army barracks sawmill ó di road odò ń bàdàn ní december twenty five sí december thirty first nínú ìṣòro master key ìpàdé àdúrà tó kẹ́yìn ọdún ni ó. pásítọ̀ díye ọlá ìyá láti csc e adamasi gbà ń bọ̀ evangelist doctor bukola akí adéṣewẹlẹ jésù bídèmí ọláọba àdùkẹ́ gold pẹ̀lú kẹ́mi rìóbọ̀tì náà ní gbẹ̀yìn wòlíì ẹ̀gbáyẹnì prophet dr ọlábọ̀dé ọdún ayọ̀ papa love àti wòlíì obìnrin fúnra tá a wà yìí pásítọ̀ mrs funke ọdún ayọ̀ jp ni yóò gba gbogbo èèyàn lálejò ṣòfẹ́ gbàdí àdúrà zero eight zero five five eight three five one five nine bó o bá farahàn tiẹ̀ náà ò ní ṣòro ṣe lórúkọ Jésù. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ẹ wò ó ẹ mọ̀ tẹ̀lé wa bá a bá ṣe ń lọ ni kájọ mọ́ ọ lọ a sì jọ gúnlẹ̀ ayọ̀ ni. àmín inú ìwé ìròyìn ti the nation ìròyìn eléyìí tí wọ́n pé igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ọlọ́rìí ṣe ìkíni ọdún kérésìmesì pẹ̀lú ti ààrẹ Muhammadu Buhari ajagun gbébọn ti Muhammadu Buhari ní ààfin rẹ̀ lánàá eléyìí tí ń bẹ ní olúlulẹ̀ wa nílùú Àbújá wọ́n pe igbákejì ààrẹ ọ̀lọ́ ọkọ̀ wọ́rìn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀ àti àwọn èèyàn ṣàǹkóṣàǹkó ní wípé fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún mẹ́fà àbọ̀ táwọn ti jọ wà lóróyè ẹjẹ́ kó wọn lọ rèé ṣe ọdún kérésìmesì pẹ̀lú ààrẹ muhammadu buhari káwọn farakínra jọ ní gbólóhùn láti jọ sọ àsọyé pọ̀ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan nǹkan kọ̀ọ̀kan àti wípé gbogbo ọdún èyí ti ti wáyé tẹ́lẹ̀ lẹ́nu ìgbà tó ń di oróyè gẹ́gẹ́ bí igbákejì ààrẹ wọn pe láti ọdún 2015 ìlú èkó iná ló ń ti máa ṣe ọdún kérésìmesì pẹ̀lú àwọn mọ̀lẹ́bí òun ṣùgbọ́n kẹ́lẹ́ yìí kọjá ìlànà ọ̀tọ̀ àrà ọ̀tọ̀ láti ṣe ọdún kérésìmesì nílùú àbújá kó òun ó sì lọ rèé ṣe pẹ̀lú ààrẹ pẹ̀lú ní inú ilé rẹ̀ wọ́n wí pé ààrẹ muhammadu buhari náà ó sì fi tọwọ́ tẹsẹ̀ ó gba ẹni tí í ṣe igbákejì ààrẹ pẹ̀lú gbígbà á ní tìdùn ní tìdùnú pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé wá tó sì wípé ara ń tàn wínú àti ẹlẹ́sìn ìgbàgbọ́ àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹlẹ́sìn mùsùlùmí àjọ ní ọdún tó bá ti dé ní ẹ wá rí bí igbákejì òun ó sì wáá sọdún kérésìmesì pẹ̀lú òun à ó mọ̀ lóore o wọ́n ní bí wọ́n ṣe jọ ń sọ àwọn àsọyépọ̀ kan lábẹ́nu lábẹ́nu lábẹ́nu lábẹ́nu nù tí wọ́n sì jọ jẹ àsè ìfẹ́ papọ̀ ní olúùlú lẹ̀ wà nílùú àbújá ojú ìwé kẹrin ìwé ìròyìn ti the nation ni mo ti bá a. nílànà bàá tètè tètè ká mọ̀ bá tètè o kọ́ mọ̀ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn ẹ jẹ́ kémi náà ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ lórí iṣẹ́ kú ọdún eléyìí tó jáde látẹnu àwọn gómìnà kan sọ́dọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní Sanwó-Olú Abíọ́dún Tambuwa pẹ̀lú Emmanuel wọ́n pàrọwà sọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ gbà láàfíà láàyè bá a ti ṣe ń ṣe ọdún kérésì ẹ sì ní ìrètí o ẹ mọ́ sọ ìrètí nù pé kò ní í dá mọ́ kó ní kálukú kó má jẹ́ kí ìrètí rẹ̀ kó sákì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ tèkó babájídé sanwó-olú àtàwọn akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Ògùn òun ìpínlẹ̀ Akwa Ibom ìyún ọmọọba Dàpọ̀ Abíọ́dún àti Udom Emmanuel àwọn náà ni wọ́n ti ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé bá a ti ṣe ń sọdún kérésì kí gbogbo wa pátákà gba àlàáfíà láàyè o wọ́n sì ní kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ kí ìrètí yín kó sákì ẹ jẹ́ kí ìrètí yín kó dúró rẹ̀ wípé gbogbo ìdojúkọ eléyìí tí orílẹ̀-èdè wa nàìjíríà tí à ń kojú rẹ̀ lásìkò yìí òun náà ni yóò dohun ìtàn o wọ́n pé nàìjíríà yóò borí ìdojúkọ rẹ̀ nàìjíríà yóò sì fi ẹsẹ̀ méjèèjì walẹ̀ láti dé ibi ògo káàkiri àgbáyé o nínú iṣẹ́ ẹ̀kú ọdún eléyìí tí gómìnà babájídé sanwó-olú lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ibẹ̀ náà ló ti ṣàlàyé pé ọdún 2021 òun náà ni ọdún eléyìí tó nira gógó fún ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ ọdún eléyìí tó jẹ́ pé gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ náà wọn ò lè gbàgbé rẹ̀ láíláí o àmọ́ pé agbára tó ń ti òkun tí ó ń ti òkun táwọn èèyàn ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ní ó ní ó gbogbo ìdojúkọ eléyìí tí ń bá wọn fẹ́ra ó pé náà ni wọ́n sì fi ja àjàbọ́ o lọ́wọ́ gbogbo àwọn ìdojúkọ gbogbo yìí wọ́n ní gómìnà sanwó-olú òun náà ní sọ̀rọ̀ wọn o lásìkò tó bá wọn kópa níbi ìsìn pàtàkì kan fún ti ọdún kérésì eléyìí tó wáyé nílé ìjọsìn cathedral ti ń bẹ ní marina nípínlẹ̀ èkó wọ́n ní sanwó-olú ló wá rọ̀ wọn o wípé kí gbogbo àwọn èèyàn pátápátá nípínlẹ̀ èkó kí wọ́n tẹ̀síwájú láti máa tẹ̀lé ìlànà gbogbo èyí tí wọ́n là kalẹ̀ láti dènà àjàkálẹ̀ àrùn coronavirus tá sí covid-19 wọ́n ní bẹ́ẹ̀ lọ́mọ rí nípínlẹ̀ Ògùn náà níbi tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó ti ké sí gbogbo ọmọ orílẹ̀ wa Nàìjíríà wípé ẹ mọ́ sọ̀rọ̀ ìtínú ẹ jẹ́ kí ìrètí yín kó dúró rẹ̀ wípé gbogbo òdojúkọ eléyìí tí ń kojú orílẹ̀ wa Nàìjíríà lásìkò yìí ni yóò dohun ìtàn tí yóò sì di àfìsẹ́yìn tẹ́gun aláré fi sọ wọ́n ní gómìnà Dàpọ̀ Abíọ́dún fúnra lára rẹ̀ òun ló sọ̀rọ̀ yìí lásìkò tó bá wọn darapọ̀ níbi ìsìn pàtàkì kan fún ti ọdún kérésì èyí tó wáyé nílé ìjọsìn St James's Anglican Church ti ń bẹ ní Ìpẹ̀rù Rẹ́mọ lábẹ́bẹ́ lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìkẹ́ndẹ́ nípínlẹ̀ Ògùn wọ́n ní Dàpọ̀ Abíọ́dún ó pé kọ́mọ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n jẹ́ kí ìrètí wọn kó dúró re kó ní kálukú kí wọ́n ó sì máa gba àlàáfíà láàyè bọ́dún kérésì bó ti ṣe ń tẹ̀síwájú lónìí ti ṣe àyájọ́ ìfúnnilẹ́bùn ìyún bẹ́ẹ̀ àwògedengbe lápá ìsàlẹ̀ wọ́n ní nípínlẹ̀ enugu iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ wọ́n ti pé ẹnikẹ́ni tó bá fọn fèrè yàfun yàfun wọ́n ní kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n fi kéèlì òfin gbé kí wọ́n sì fi ojú rẹ̀ balẹ̀ ẹjọ́ ẹni tí í ṣe alákòóso ọlọ́pàá ní ìpínlẹ̀ enugu lawal abubakar wọ́n ní náà ló ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o tó pé ìlú tí òsófin ó ń lẹ̀sẹ̀ ò sí ń bẹ̀ ó pé ẹnikẹ́ni tó bá sì ti ṣe lòdì sófin ó di dandan kó jó làǹbà níwájú òfin o wọ́n ló ti wá di ohun tí òfin ti dè báyìí wípé awakọ̀ kankan wọ́n gbọ́dọ̀ lo fèrè yàfúnyàfún o lójú òpópónà ní ìpínlẹ̀ Enugun bẹ́ẹ̀ àwọn iná eléyìí tó máa ń tàn lórí ọkọ̀ yẹn wọ́n ní kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ lò ó ní ìpínlẹ̀ náà Abubakar eléyìí tó sọ̀rọ̀ láti paṣẹ ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà ASP Daniel Ndukwe wọ́n ti wá pé àṣẹ ti lọ sọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ DPO ọlọ́pàá àti gbogbo àwọn tí wọ́n jẹ́ abẹnugan níléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà wọ́n pé bẹ̀rẹ̀ láti àsìkò yìí lọ ẹnikẹ́ni tí ọwọ́ ọ̀sìnkún wọn tó bá ti tẹ̀ kó ṣe lòdì sí òfin wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jólàmbà níwájú òfin náà ni ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. ojú ìwé kẹrin ìwé ìròyìn ti The Nation tó jáde fún tòní lọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ìṣíkẹrin ti àrùn àjàkálkò ti covid nineteen tí wọ́n pè ní Omicron ló ti jẹyọ wọ́n pẹ́ báyìí o ẹni tí í ṣe àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ gbogbo tó ń jáde sórí afẹ́fẹ́ àti ètò ìpolongo rẹ̀ Malam Garuba Shehu wọ́n pé kínní ọ̀hún ti yẹyin sí babalá nínú àyẹ̀wò tí wọ́n ṣe kódà wọ́n pé báyìí báyìí wọ́n ti ní kí bàbá ọmọ lọ sí ibùdó ìyàsọ́tọ̀ tó sì wí pé ọ̀tàn lọ́rùn gbá o kíkiní ọ̀hún ọmọ mọ̀ di pé yóò mọ̀ wá yẹ̀yìn káàkiri gbogbo ara àwọn ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ tó kù tó sì jẹ́ pé ẹnikẹ́ni tó bá tó fara kó àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà gan wọn ò tún fẹ́ pín bẹ́ẹ̀ ó pé ọ̀tẹ̀ ńlọ́rùn gbà kóun wọn wà ní ibùdó ìyàsọ́tọ̀ kóun ó sì máa lo gbogbo oògùn eléyìí tí àwọn òṣèlétò ìlera tí wọ́n bá pìyàmọ̀ ó pẹ́ torí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa fi ìbéèrè ṣọwọ́ wípé ta ló tún mú ta ló tún mú ta ló tún kàn ó pẹ́ tòun ló mọ̀ òun ríra òun ó pẹ́ kì í sì ṣe àrùn eléyìí tí ọjà wípé ó lè jẹ́ pé kíákíá bẹ́ẹ̀ náà ni ó gbẹ̀mí èèyàn bẹ́yàn bá ti lè tẹ̀lé ìlànà àti òfin tí àwọn òṣèlétò ìlera tí wọ́n bá ṣe fún yàn olúlulẹ̀ wa nílùú àbújá nínú lẹ́gbẹ̀ẹ́ ti malam garuba shehu ńlọpọ̀ ntura ya wà ní ẹ̀bá kan tóun ti yàrá àwọn sọ́tọ̀ ó pé bẹ́ẹ̀ sì rèé àwọn míì tí wọ́n tún wá sọ wípé bóyá ó ṣeé ṣe kí kinní ọ̀hún ó tún jẹyọ lára wọn níbi tí wọ́n tún ti ń tọ́ka sí ẹni tí ṣe mínísítà fún ètò òròyìn òun àṣà nílẹ̀ wa nàìjíríà ó pé òun ò lè sọ pé bẹ́ẹ̀ ni òun ò lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ọlẹ́nu oníkàn láti gbọ́ pọ̀ òun ó lóun tó òun òun ọ̀dọ́wọ́ bora òun òun pé ó yẹyin sí ńlá nínú àyẹ̀wò tí wọ́n ṣe òun sì wà ní ibùdó ìyàsọ́tọ̀ òun sì ń lo oògùn lọ ó ní nínú ọ̀rọ̀ ti mínísítà fún ọ̀rọ̀ ètò àṣà tó ń ti ìròyìn lẹ̀ yìí ìyún Lai Muhammed ẹni tó ní ń gbọ́ Malam Garuba Shehu ṣé lóòótọ́ ni wọ́n jọ sọ wípé kinní ọ̀hún ọpọ́sítìfù lára àwọn ló máa pè é tiri bàbá bàbá ṣe pé àwọn olùṣàyẹ̀wò yín wọ́n bá sọ pé ó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́sọ̀ bí ẹ bá sì pé kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́wìí wọ́n wá ní ní mínísítà fún ètò ìròyìn òun àṣà nílẹ̀ wa Nàìjíríà ìyún Lai Mohammed ló pe rárá o kò sí nǹkan kan lára tòun ara àhún yá òun sì dápé pérépéré ni kódà wọ́n ló wí pé ṣebí lọ́jọ́rú Wednesday lọ́jọ́ Thursday níjọ́ Friday eléyìí ti ṣe ìjẹta àwọn òun sì wà ní olúùlú lẹwa nílùú Àbújá ìfarakínra sì ń lọ òun sì tún ṣàyẹ̀wò wọ́n pé kò sí nǹkan kan wọ́n pé bẹ́ẹ̀ náà sì rèé ẹlòmíì náà tiẹ̀ tún pọ̀ ṣeé ṣe kọ́dà bí gbà pé kinní ọ̀hún pọ́sítìfù lágbo ara rẹ̀ ẹni ọ̀gbẹ́ni Muazu Sambo ẹni tí ìròyìn sì tún gbé jáde náà wípé kò sí nǹkan kan lọ́dọ̀ tiẹ̀ náà ọmọ finilaga ní báyìí wọ́n wá pé bí wọ́n bá ti wọlé ọdún padà ní ọjọ́rú Wednesday tí ń bọ̀ ìjọba ti wá jẹ́ tí ó wọlé padà sí ẹnu iṣẹ́ ọba ní ọjọ́rú Wednesday wọ́n pe wọ́n pe wọ́n ṣe àyẹ̀wò lọ́kọ̀ọ̀kan èjèèjì kí ojú ó lè dá ṣáká wípé nǹkan kan ò sí lọ́dọ̀ ẹnìkan wọ́n ní sọ pé tó títí ìgbà tí wọ́n bá tó fi tún àyẹ̀wò míì ṣe fún Malam Garuba Shehu tí wọ́n wí pé ọ̀hún ó ti kílíà ẹni kó tó wọlé padà sí ẹnu iṣẹ́ wọ́n wá pọ̀ ti òfin báyìí o ìjọba àpapọ̀ lórílẹ̀ wa Nàìjíríà lábẹ́ àkóso Muhammadu Buhari ó pé títí tí ọdún Kérésìmesì yóò fi kásẹ̀ ńlẹ̀ tán tọdún ló tó fi wọlé dé òun ò gbọ́dọ̀ rí ìtúyàgbá ẹnìkọ̀ọ̀kan gbogbo àpèjẹ alẹ́ tí wọ́n ti night club kílàbù máa ṣe gbogbo fàájì aláṣẹmọ́júmọ́ tẹ́rù ọ̀pọ̀ ń bẹ̀ gan ẹ̀ òun ọ̀gbọ́dọ̀ rí kí nǹkan kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórílẹ̀ wa nàìjíríà ó sì pé gan pẹ̀lú láwọn ilé ìjọsìn tí wọ́n ti lọ rèé kọrin àwáyàn mọ́júmọ́ ọjọ́ àkọ́kọ́ ọdún tí ń bọ̀ kò gbọ́dọ̀ kọjá ìdá àádọ́ta àwọn olùjọsìn tó wọ́n gba ìròyìn pé wọ́n wà nílé ìjọsìn kọ̀ọ̀kan ilé ìjọsìn tí wọ́n bá ṣe ìwádìí tí wọ́n sì pọ̀jù ìdá àádọ́ta lọ ah, tó ibi ọba já sí wọn mọ faramọ́ ojú ìwé kẹrin ìwé ìròyìn ti The Nation ni mo ti rí iṣẹ́ yẹn. kọ́ba òkè kó ṣàánú ẹni kó má jẹ́ ká ṣe àforígbà burú o. àmín o. wọ́n ní lánàá ti ṣe àyájọ́ ọdún kérésì wọ́n pé èèyàn mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dèrò ọ̀run àṣàǹtẹ̀ nígbà tí àwọn èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n fara ṣèṣe kọjá àfẹnuròyìn débi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn àti nípínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní kò dín ní èèyàn mẹ́rìnlá tí wọ́n jẹ́ arìnrìn àjò tí wọ́n pàdánù ẹ̀mí wọn o lásìkò tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ alágbára eléyìí tó wáyé nípínlẹ̀ Ògùn tírúfẹ́ rẹ̀ míì tó sì wáyé ní ìpínlẹ̀ Anambra wọ́n ní kódà kò dín ní èèyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n fara ṣẹ̀ṣẹ̀ kọjá àfẹnuròyìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn èèyàn mẹ́fà míì làwọn náà gbẹ̀mí o nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ eléyìí tó wáyé láàrin ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì lójú òpópónà márosẹ̀ èkó sílùú ìbàdàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọ́n ní èèyàn méje làwọn dèrò ọ̀run àṣàǹtẹ̀ lórí afárá ọ̀sọ̀ọ̀sà eléyìí ti ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ odò ògbólú nípínlẹ̀ ògùn nígbà tí èèyàn kan tó kí ayé pódìgbà òṣè lágbègbè tí wọ́n ń pè ní umuku lójú òpópónà márosẹ̀ eléyìí tó wà ní ìpínlẹ̀ nogun lábala eléyìí ti ṣe ti ọ́ká ìpínlẹ̀ nogun lọ́jọ́ Jímọ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ alágbára yìí òun náà ló wáyé o láàrin ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Anambra tó sì jẹ́ pé àwọn èèyàn mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n káyé pódìgbà òṣè ń bẹ̀ ìyún bẹ́ẹ̀ àwo gédéǹgbé ojú ìwé kẹfà ló wà nínú ìwé ìròyìn Sunday Punch ẹ̀wájà gbabẹ̀ kádé ìpínlẹ̀ Cross River wọ́n ní àwọn ibì kan eléyìí tí wọ́n ti kéde ìséde látàrí ti ìfẹ̀hónúhàn alágbára ìfẹ̀hónúhàn ẹ̀fòpin sí ikọ̀ ọlọ́pàá SARS tá a mọ̀ sí EndSARS tó wáyé lọ́dún 2020 wọ́n ní láwọn ọbẹ̀ wọ́n ti pé ìṣèdè yẹn wọ́n ní kó dohun ìtàn bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbé jáde wọ́n ní ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Cross River ọ̀jọ̀gbọ́n Ben Ayade ni wọ́n pé àwọn ti ṣẹ́wélé o ìṣèdè olóṣù mẹ́rìnlá gbáko eléyìí tó ti ń fẹsẹ̀ rinlẹ̀ láwọn apá abìkan ní ìpínlẹ̀ náà wọ́n ní ìṣèdè eléyìí tí ìjọba tí wọ́n pàṣẹ rẹ̀ yìí ó ní kò ṣe o lẹ́yìn rúkèrúdò tó ṣúyọ lẹ́yìn ìfẹ̀hónú alágbára ìfẹ̀hónú ẹ̀fòpin sí ikọ̀ ọlọ́pàá SARS eléyìí tó wáyé nínú oṣù kẹwàá lọ́dún 2020 wọ́n ní àṣẹ wípé a ti ṣẹ́wélé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìṣèdè yìí náà ló jáde o látẹnu ẹni tí í ṣe igbákejì akọ̀wé ìròyìn sí gómìnà ìpínlẹ̀ Cross River ọ̀gbẹ́ni Linus Obogo ìyún náà dúró bẹ́ẹ̀ àwògedengbe wọ́n ní ọ̀rọ̀ jáde lórílẹ̀‐èdè wa nàìjíríà látẹnu ẹni tí í ṣe alákòóso tó wà fún ètò ìdájọ́ o tó tó jẹ́ amòfin àgbà yanyan ó ní àwọn iṣẹ́ tó jẹ́ ti orí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń dàpè ní méèlì eléyìí tí í ṣe ẹgbẹ̀rún méjì ó dín ní ogún àti ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́jọ eighteen thousand three hundred and eighty-eight ó lòun gbà o lọ́dún twenty twenty one tóun sì ṣiṣẹ́ lé lórí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tí ṣe amòfin àgbà yányán lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹni tí tún ṣe alákòóso fétò ìdájọ́ abubakar malami san wọ́n ní lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ló ṣe àdáyanrí ọ̀rọ̀ kan o nínú eléyìí tó ti ń fìdí rẹ̀ múlẹ̀ wípé àpapọ̀ iṣẹ́ orí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí méèlì òun náà lọ tẹ òun lọ́wọ́ o láàrin ọjọ́ kẹta nínú oṣù àkọ́kọ́ ọdún 2021 tá a yìí títí di ọjọ́ kẹrin ó lé ní ogún nínú oṣù kejìlá ọdún 2021 bákan náà eléyìí tó ṣe déédéé ó kù ọ̀sẹ̀ kan péré tí ọdún 2021 yóò tẹnubodò wọn nígbà tí yóò tẹnubọ̀rọ̀ ó pé àpapọ̀ iṣẹ́ eléyìí tó wá láti orí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí méèlì yìí òun lọ jẹ́ ẹgbẹ̀rún méjì ó dín ní ogún àti ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́jọ eighteen thousand three hundred and eighty-eight ẹni tí í ṣe olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ lórí ètò ìròyìn àti ọ̀rọ̀ gbogbo tó bá kan aráàlú ọ̀mọ̀wé Umaru gwando wọn lòun ló fìdí eléyìí múlẹ̀ o nínú àtẹ̀jáde tó fi òde tó sì ti àwọn oníròyìn lọ́wọ́ nílùú Àbújá ti ṣe olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọ́n ní àwọn iṣẹ́ orí ẹ̀rọ ayélujára yìí wọ́n ló fò fẹ̀rẹ̀ ó lé gbà kan lọ o sí eléyìí tí mínísítà òun gbà lọ́dún 2020 kódà wọ́n ní nǹkan bíi ẹgbẹ̀rún mẹ́rin àti ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé ẹyọ kan four thousand six hundred and sixty one òní méèlì ọ̀hún fi lékún sí ti ọdún twenty twenty ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ tọ́ tààràtà sójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. ajá balẹ̀ ìròyìn ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú Ìbàdàn jẹ́ njó eléyìí mọ́ kó tó di pa àròjù ọjà lẹ́yìn tọ́jà pé ní ìpínlẹ̀ Abia látàrí ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà sí ètò ìdìbò gbogbogbò ọdún 2023 twenty three àbáríbe òun náà mọ̀ ti bọ́ta sí gbangba o ó pé òun náà fẹ́ yọ sí bọ̀bọ̀ láti díje dupò gómìnà lọ́dún twenty ní ìpínlẹ̀ Abia ẹni tí jẹ́ sẹ́nitọ́ àbáríbe iná ní í ṣe sẹ́nitọ̀ tí ń ṣojú apá gúúsù ìwọ̀ oòrùn ti ìpínlẹ̀ Abia lẹ́yìn tí orúkọ rẹ̀ jẹ́ sẹ́nitọ̀ Ẹ̀yìnnáyà àbáríbe ó pe àìsí ń bẹ̀lẹ̀ ìbáwọn dá sí i bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òṣèlú tó wà lóde yìí ń ló ṣe jẹ́ ó ní ẹni tó bá sì mọ̀ pé ó ní ọgbọ́n kọ̀ọ̀kan àbí méjì méjì kọ́mọ́ mọ ọgbọ́n àwọn fi pamọ́ kọ́ya àfiṣe aráàlú lóore ni òun ẹgbẹ́ òṣèlú PDP ó náà yọ sí bọ́ńbọ̀ tó wọn mú gbogbo ntọ́ dàbí gbà pọ̀ díẹ̀ káàtó ní orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú pdp pàápàá ní ìpínlẹ̀ abia tó wọn jà kí gbogbo rẹ̀ kó di títúnṣe tí gbogbo rẹ̀ ó sì máa mú yẹ̀sì àwa pé gbogbo àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n rọ́ṣọ mọ́ òun o kí wọ́n sì gbàjámọ̀ òun torí pé òun rere yóò ti Israeli òun jáde wá lọ́dún 2023 èyí ò bí àwọn gédé ń gbé fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìròyìn tá a kà yé lójú ìwé keje ìwé ìròyìn ti The Nation ní ìpínlẹ̀ ogun àwọn ẹgbẹ́ alálùpùpù ọ̀kadà tí ń fi ń ṣiṣẹ́ ajé ṣe ni wọ́n mọ̀ kẹ́gbàjarì ẹgbà ní ẹ̀làjà ṣe ti gba gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọ́n pe ẹ̀dákun o Ọmọọba Dàpọ̀ Abíọ́dún àwọn yọ̀ǹda pé ọdún 2021 ó kọjọ péréte ṣùgbọ́n tá a bá ti lè mú ọjọ́ àkọ́kọ́ ọdún 2022 ní ìpínlẹ̀ Ògùn àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ kí gómìnà tètè bá wọn pàṣẹ o gbogbo àwọn ajáwé títì tí wọ́n fẹ́ jẹ́ kí ilé ayé ó sú àwọn gbé nípasẹ̀ ajé ń ṣiṣẹ́ àwọn àwọn ò ní gbà fún wọn lẹ́rọ̀ mọ́ o torí pé àwọn ni wọ́n ń gba owó eléyìí tí àwọn ń ṣiṣẹ́ rẹ̀ ọ̀nbẹ ní ojú ìwé keje ìwé ìròyìn ti ọrùn kó tó di pé àkọjá lọ sójú ọjà torí bá ti lọ àmọ́ bẹ DJ Bright pé kó gbé agbára lẹ̀ ni ẹ̀rí lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch àjọ kan látilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n sọ sọ̀rọ̀ jáde wọ́n ní àpapọ̀ àwọn dókítà tí wọ́n ti gbàṣẹ gbòǹtẹ̀ tí wọ́n ti ní láísẹ̀nsì gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí dókítà onímọ̀ṣègùn òyìnbó nílẹ̀ gẹ̀ẹ́sì bá ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n pé wọ́n ti di ẹgbẹ̀rún mẹ́sàn-án àti ọgọ́sàn-án ó lé mẹ́sàn-án ìyún nine thousand one hundred and eighty-nine wọ́n ní láàrin gbèdéke oṣù mẹ́fà wọ́n fò fẹ́rẹ́ o pẹ̀lú ẹgbẹ̀rún pẹ̀lú ẹgbẹ̀rin àti márùn-ún ìyún eight hundred and five bíyùn ṣe wà lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch mo tajú kan mo rí ìròyìn kan lójú ìwé kẹtàlélọ́gbọ̀n wọ́n ní àpapọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún àti ẹyọ kan one hundred and one million subscribers wọ́n ní náà ló ṣeé ṣe kí wọ́n já dànù kúrò lórí ojúpo ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn pẹ̀lú bí gbèdéke bó ṣe ń súnmọ́lé gbèdéke lẹ́yìn tí wọ́n fi lélẹ̀ wípé kóníkàlùkù ká nọ́mbà ìdánimọ̀ wa pẹ̀lú ti ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa wọ́n ní gbèdéke yẹn ó ti ń súnmọ́lé o ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹta ó lé ní ọgbọ̀n nínú ìwé ìròyìn Sunday Punch ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní bọ́ba ti di ọdún 2022 wọ́n ní àbá òfin àtúnṣe lórí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí ààrẹ orílẹ̀‐èdè yìí tí wọ́n gbé sẹ́gbẹ́ kan tí wọ́n kàn tí wọn ò buwọ́lù wọ́n ní ní ó lékè téńté lórí àwọn nǹkan táwọn ọmọ pẹ̀kẹ́lù bọ́ bá di ọdún 2022 abẹnugan lẹ́gbìmọ̀ aṣojú ṣòfin gbẹ́fẹ́mi Gbàjàbíàmílà òun lọ́ fọ̀rọ̀ léde bẹ́ẹ̀ ojú ìwé kẹrin òun lẹ́ẹ̀tì gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch ẹ̀ já kọjá lọ sójú ọjà ajá balẹ̀ olúwa ó ṣe é. látòrí àkàbà kínní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ his excellency engineer abiodun olúwaṣeyí makinde gun àkàbà ìsẹ̀mí dọdún mẹ́rìnléláàádọ́ta fifty four years engineer abiodun ṣèyí makinde tó ń ṣèyí lọ́wọ́ pẹ̀lú bẹ̀rù olúwa ọdọọdún làárọ̀ lógbò bí ọ̀yọ́ state executive council ṣe ń kí ọkú ọdún ọjọ́ bí rẹ bẹ́ẹ̀ ni wọ́n fi òkúlù tu àdúrà aránṣẹ́ wípé àṣẹ ìṣètúnṣe ládàáwọlé olúwaṣeyí abiodun makinde o. ilé ọmọ rí ni dídì bẹ́ẹ̀ kó yẹ lọ́wọ́n gbárò ọmọ pé lásán òkú mi dúdú rẹ̀ gbígbà rẹ ṣe ń tùlú lára tó ń fi bẹ̀rù ọlọ́run mú àwọn ìlérí tó ṣẹṣẹ lálẹ́ kákó tí gbogbo kan òṣìṣẹ́ àtàrà ló ń súre fún ọ lórí gbogbo akitiyan àti sọ̀lúdẹ̀rọ̀ ní gbogbo àyè àfi ká bá ọ gbégbá ọpẹ́ wípé o tún lé lọ́dún fọdún yìí dún fọdún ṣe tuntun nípínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer abiodun olúwaṣeyí makinde ọ̀yọ́ state executive council ló ń kí ọ fún àjọ̀dún ọjọ́ bí tó papọ̀ mọ́dún tuntun ìlú fẹ́mi lóye ẹ̀mí yín gùn ọ̀pọ̀ àṣẹ òní tẹ̀kọ̀dọ̀rọ̀. I ló fẹ́ anointing. Christ Church International Convention lẹ́sẹ̀kẹsẹ̀ sábàlẹ̀ twenty twenty one bíi fà bíi fò ọdún twenty twenty one kẹrù rẹ̀ dàsọ́kọ̀ gbogbo ẹni tó fà ìfàmì òróró yàtọ̀ sáré the running oil ìfàmì òróró yàtọ̀ gbóná lala láti panu ogun tí ń jó alára fẹ̀fẹ̀fẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sábàlẹ̀ twenty twenty one ní ìdáàtòmí alàgbà ọ̀run àtayọ́mẹ̀tìtì ní fire cathedral ládojúkọ ìbàdàn grammar school màlété ìbàdàn ìsọjí ìta gbangba láàfi bẹ̀rẹ̀ láti sunday december twenty six títí wọ tuesday december twenty eight bẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ wednesday twenty nine títí wọ friday thirty first àgbàre kọjá wọ wọnú ọdún tó tó gbà. gbẹ̀gẹ́ fire cathedral ni ó ti wáyé o ten pm daily gbogbo ogun bẹ́ẹ̀ dúró ẹgbẹ́. pásítọ̀ jéhò adéoyè bàbá àṣẹ kìkì ọ̀rọ̀. wọ́n ń bọ̀ apọ̀tù adúmẹ́sà bishop jíde oríire ifeanyi daniel osita collins reverend kayode kọ́láwọlé atoni ọmọbùdè yóò kọ kúgbú orin it is going to be powerful endeavour to be there host reverend and barrister toluwani lẹ́sẹ̀kẹsẹ̀ the running order to set your case awaits you at bible crusader church international lẹ́sẹ̀kẹsẹ̀ telephone zero zero five six three four four seven one nine jesus is loud. Is loud alága ìjọba àbílẹ̀ ọ̀yọ́ west prince salami babatunde akeem olùkìtìbí ó ti ránṣẹ́ ìkíni ọdún ọdún kérésì sí gbogbo èèyàn ìjọba àbílẹ̀ ọ̀yọ́ west bẹ́ẹ̀ ló sì tún pàrọwà fún wọn láti sọdún ọ̀hún bíi pẹ̀lẹ́kùtù ó tọ́ka sí ọdún kérésì gẹ́gẹ́ bí ọdún tó ti kò bákan náà tí ó sì tún kọjá èyí gan ló fi yẹ ká oníkálukú kí wọ́n sọdún ọ̀hún pẹ̀lú sùúrù àti ìfọ̀kànbalẹ̀ o káwọn èèyàn kí wọ́n sì fẹ̀mí ìfẹ́ hàn síra wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ látara Jésù Kristi olùgbàlà ọmọ aládé àlàáfíà ọmọọba Sàlámì Babátúndé Akeem Olúkìtìbí ó tún ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ wípé kì í ṣe òǹkà ẹran tàbí àwọn e, adìẹ táwọn èèyàn pa ó nìkan ni òbí ò ṣe wípé káwọn èèyàn gbárùkù ti ara wọn káwọn èèyàn kí wọ́n sì tún máa ṣàtìlẹ́yìn fáwọn tó bá wà láyìíká wọn pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́lọ́kun òjọ̀kan lákòótán ọmọọba Salami Babatunde Akeem Olùkìtìbí ó wá ń ṣe ládùúrà pé kọ́rọ̀nù lọ́rùn ọba nínú àánú rẹ̀ kó máa ṣàtìlẹ́yìn fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ o ìjọba àbílẹ̀ Ọ̀yọ́ West àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ kò ní bàjẹ́ ọdún 2022 tó ń bọ̀ lọ́nà tá a fẹ́ dáṣẹ̀wọ̀ yìí ọdún àánú ọdún oore gbogbo ọdún ìtùnú ọdún ìfọ̀kànbalẹ̀ ni ó jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa Akíndèjì Olúṣọlá adarílẹ̀ka ètò ìròyìn níjọba àbílẹ̀ Ọ̀yọ́ West òun ló fàtẹ̀jáde yìí síta. bẹ́ẹ̀ ni o ìrètí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. táǹfààní sọdíẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ di lọ́nlọ́ọ̀dù lálẹ́ di o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí tẹ̀síwájú tí pọ́ńpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. hip-hop ìtẹ́rẹ́tì ti dé. àti ìbàdàn àti dé. yipompi concept developer that cares. Rubicon Rubicon sinimá aládùn omi kan omi kan àjọ máa wò ó ní sinimá aládùn ìka alágbàdo omi kan àjọ máa wò ó ní. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọ máa wò ó ní. Saheed Balogun Yínká Ayéfẹ́lẹ́ Kọ́lá Olóòtú Mr Macaroni Olé àgbà Ricardo Agbo Akin Lewis Abọ́ládé Salami Saheed Mr Scott Táíwò Ìdékúnlé pẹ̀lú Búkì Arúgbá Samuel Gbèsàmí Fàhídà Kìntayọ̀ Adébáyọ̀ Fálékè pẹ̀lú Benobe. Àjọmáwo ni àjọmáwo Rubicon. Rubicon sinimá aládùn. Àjọmáwo Rubicon. Rubicon sinimá tó ládùn. Àjọmáwo Rubicon ni. Àjọmáwo ni. Àjọmáwo Rubicon. Rubicon agbẹ̀dẹ̀méjì láti wo Dr. Adébáyọ̀ Fálékè KS Motel Total Garden àti Fresh FM Music House Challenge Ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of december ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira péré lówó ìwọlé rubicon agbẹ̀dẹ méjì kò ṣeé má wò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ti ṣí kò sẹ́ni ó lè tì tó bá tì kò sẹ́ni ó lè ṣí master key jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ ìpàdé àdúrà tó kẹ́yìn ọdún twenty twenty one wòlíì fúnra tiwa yìí prọfẹ̀tọ̀ lábọ̀dé ọdún ayọ̀ bàbá lọ òǹlàdáni wáyé pàṣẹ fún pé kí bàbá kó gbogbo ènìyàn jọ kájọ gbàdúrà ká gba master key oríire fọ́dún tuntun ìṣòro nípàdé àdúrà yìí bẹ̀rẹ̀ látọjọ́ sátidé december twenty five ìyẹn old ife road ńbàdàn ní december twenty five sí december thirty first nínú ìṣòro master key ìpàdé àdúrà tó kẹ́yìn ọdún ni o. pastor díye ọlá ìyá láti csc e adamasi gbà ń bọ̀ evangelist Doctor bukola akí adéṣewẹlẹ jésù bídèmí ọláọba àdùkẹ́ gold pẹ̀lú kẹ́mi rìóbọ̀tì náà ní gbẹ̀yìn wòlíì ẹ̀gbáyẹnì prophet dr ọlábọ̀dé ọdún ayọ̀ baba love àti wòlíì obìnrin fúnra tá a wà yìí pastor mrs funke ọdún ayọ̀ jp ni yóò gba gbogbo èèyàn lálejò ṣòfẹ́ gbàdí àdúrà zero eight zero five five eight three five one five nine bó o bá f farahàn tiẹ̀ náà níṣòro ṣe lórúkọ Jésù. amòfin Akeem Agbájé alága tẹ́lẹ̀ rí fún àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka tìlú Ìbàdàn títún ṣe olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ó ti ń dáwọ́ dùnú pẹ̀lú gbogbo ọmọlẹ́yìn Kristi fún ti ayẹyẹ ọjọ́bí kérésìmesì ọdún kérésì tó ń lọ lọ́wọ́ yìí lásìkò tá a wà yìí barista Akeem Agbájé ó tọ́ka sí ọdún kérésì gẹ́gẹ́ bí eléyìí táwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n fi ń ṣèrántí ọjọ́ bíi jésù kristi olùgbàlà pẹ̀lú gbogbo ìpèníjà tó wà ńlẹ̀ lásìkò yìí ó sì yẹ ká fọkàn sọ́dọ̀ ọlọ́run ni o ìpèníjà bíi àjàkálẹ̀ àrùn covid-19 pẹ̀lú ẹ̀yà omicron àìṣedédé ètò ààbò àìríṣẹ́ṣe àtàwọn ìpèníjà míì tó ń kojú orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ barrister kim àgbájé wà ń pàrọwà fáwọn èèyàn láti fààyè gba àlàáfíà tọkàntọkàn àti ṣọ̀kan o lákòótán ó wá ń pe ó wá ń pe àwọn èèyàn ó rán wọn létí láti ṣèrànlọ́wọ́ fẹ́ni yòówù tó bá wà nípò àìsàn àwọn àkàndá àwọn àgbàlagbà láàrin ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn èèyàn tọ́lọ́run ọba tí ó ṣẹ́gi ọlà fún láwùjọ kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dìde ìrànwọ́ sáwọn èèyàn wọ̀nyí o lágbára ọlọ́run ọdún ìtura lọ́dún 2022 tó ń bọ̀ lọ́nà yìí yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa o àmì àṣẹ. Hello, Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME, the result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School those teachers are seasoned, dedicated, diligent, and well qualified. At Gloria Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumboju Street, Orogun, Ibadan. For inquiries, please call 080 Be sure of tomorrow. Register your child at Glory Academy International School. His Excellency marks another milestone. Hooray! Every Christmas Day, December 25, is your day. That is why you are Abiodun. And because you are God sent man, GSM, that is why you are Olusheyi. The entire Algon or your state celebrate the people's governor, our captain, our leader, Engineer Olusheyi Abiodun Makinde, FNSA happy birthday ẹni yìí ẹni àpọ́nlé gómìnà tí adẹ́dá sàdá ẹnjìnà olùṣèyí abíọ́dún mákindé fnsa àṣì ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí ọmọ bágbàmù ni ẹgbẹ́ algon ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ ní ìṣàdúrà fún gsm aṣíwájú wa olórí ikọ̀ tiwa announcer algon Oyo state under the chairmanship of honourable sikiru sada oyedele Chairman, Egbeda LGA, and the PRO, Honorable Shuaib Oladayo, the Chairman, Ibadan North LGA. sinimá Rubicon àgbèdè méjì àgbékalẹ̀ látọwọ́ Adébáyọ̀ Fálékè Báyọ̀ o sísàfihàn sinimá alágbára ọ̀hún Rubicon àgbèdè méjì yóò máa wáyé láti lè bá jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi jẹ̀gbádùn ọdún kérésì ọjọ́ ìsinmi òní Sunday ṣíṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n àti ọjọ́ ajé Monday ọ̀la ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá tá a wà yìí ó ń la fihàn rẹ̀ yóò máa wáyé o gbogbo ọ̀nà ló já sí Fresh FM ilé orin challenge nílùú Ìbàdàn àti KS Cinema tó wà ní Total Garden nílùú Ìbàdàn àsìkò kan náà la fihàn sinimá ọ̀hún yóò máa wáyé lọ́jọ́ méjèèjì one thousand five hundred naira péré lówó wọlé àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá Rubicon àgbèdè méjì àgbékalẹ̀ iṣẹ́ ọpọlọ látọwọ́ ògbóǹtarìgì pèdèpèdè ni ọ̀mọ̀wé Adébáyọ̀ Fálékè Báyọ̀ o lára àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá Rubicon tí wọ́n máa wà ń kalẹ̀ láti rí ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ MON Saheed Balogun Mr Macaroni Akinleus Taiwo Ìbíkúnlé Samuel Gbèsàbí Babatunde Saheed Mr Sport Waheed Akintayo ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà Alhaji Abolade Salami wùlé àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ọ̀mọ̀wé Adébáyọ̀ Fálékè fúnra ẹ̀ ẹni tó ṣàgbékalẹ̀ sinimá Rubicon àgbèdèméjì yóò máa wà ń kalẹ̀ àwa ń ké sí gbogbo mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ láti wá wo sinimá aládùn ọ̀hún o Rubicon àgbèdèméjì one thousand five hundred naira péré one thousand five hundred naira péré lówó wọlé òní àti ọ̀la òun náà ni ó máa wáyé o aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́ làfihàn sinimá Rubicon àgbèdèméjì yóò fi máa wáyé fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn èèyàn lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three five six three one six six one zero seven zero three five six three one six six one ọ̀mọ̀wé adébáyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ o ló ń ṣe ládùúrà wípé ọdún ayọ̀ lẹ́nì kọ̀ọ̀kan wa ó ṣe pẹ̀lú àlàáfíà tó péye ìwà ìjẹkújẹ kìí jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú náà kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó o bá ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ọ́ ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn. kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. kò fara mọ́ ọ̀rọ̀ rárá babalọlá memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun kájọ pàdé níwájú ọlọ́run jọ́sẹ̀ ẹ̀yọ̀ babalọlá nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six december yìí ló máa bẹ̀rẹ̀ títí di saturday ọjọ́ kìíní oṣù kìíní january four twenty twenty two yóò mọ wáyé lówùrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbani lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára ayọ̀ babalọlá ìkejì arákejì yóò di wọnú ọdún tuntun. bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọlá yóò di ṣíṣí ilẹ̀. àwọn olórin ẹ̀mí bíi evangelist bísí aláwìyé àlùkò àràǹbádàtòyè tolúwa adélẹ́gàn olúwa lóni bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ni yóò mọ forin jíṣẹ́ mi. àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò. pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì àdínrere gbogbo ògbò ìjọ csc lágbàáyé wá gba àdúrà gba ìbùkún agbára ìrékọjá wọdún tuntun o ọ̀rọ̀ rẹ ó sì dayọ̀ pastor so ọládélé president csc worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent hundred CAC worldwide. èmi lọ́jọ́ ìbí yẹ ẹ kú àṣeyẹ ẹ̀mí aṣọ kọ́ ẹ àyájọ́ ọjọ́bí olóríire tún ti wọlé wẹ́rẹ́ gbogbo ayé ẹ máa jó ẹ máa yọ̀. bẹ́ẹ̀ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Abíọ́dún Mákindé olóríire tó tún ṣe bẹbẹ lójoojúmọ́ láti tó ti gorí oyè nídàgbàsókè ti ń léra